من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وأحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الرائمين اللهم إنا استودعناك ما علمتنا فارده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين اللهم رب شرع لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى حمدا وشكرا وشكرا سيرا وجارة حمدا وشكرا وشكرا سيرا وجارة وجارة لله رب العالمين حمدا وشكرا حمدا وشكرا سرا وجهتا حمدا وشكرا سرا وجهتا لله رب العالمين حمدا وشكرا adúpẹ́ bọ̀bá olúwa ọba gbogbo ẹ̀dá bọ̀bá olúwa àwa ẹ̀dá ó sọ́wà dọdún èyí adúpẹ́ bọ̀bá olúwa adúpẹ́ bọ̀bá olúwa ọba gbogbo ẹ̀dá adúpẹ́ bọ̀bá olúwa ọba àwa ẹ̀dá tó sọ agbọ́dún yìí adúpẹ́ bọ̀bá olúwa. ní máa dúpẹ́ fọlọ́hún. alhamdulilayi. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. èsì ló dàbí àná yìí. ya nítorí pé àdọ́dún yìí ó ti gùn máwọn míì lọ́wọ́ tá a sì gbọ́n jù wọn lọ níwòye ìsìn àwọn náà ń bẹ láyé láàyè ọ̀pọ̀ wọn lè yẹn gbọ́dọ̀ rókú sí kódà bí yàn sáré yà gbọ́dọ̀ rókú sí à ń bẹ̀ lè pé mi lè ti orí ọ́fíìsì àbẹ́lẹ̀ níwòye ìsìn àmọ́ lọ́dún yìí ọlọ́run pé ká máa bọ̀ lọ́dọ̀ òun. lẹ́tẹ̀lẹ̀ hamudu kúlù lahamudi lamabeda alahu wàlámùntàhà wàláhù bí lahamudi alamu wàlámùntàhà wàláhù bí lahamudi alamu. lasọlẹ̀ kan ẹ pé baba ní ká bẹ̀rẹ̀ lábala ọpẹ́ ibi agara bá gbé kó wa tá a ti bọ́yá lẹ̀ sú tó bá ṣe ṣe bẹ́ẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí rántí àìmọye mi mélòó afẹ́ mélòó la mélòó èyí téèyàn tó ní rántí ní ó pọ̀ bàbá rántí èyí tá a mọ̀ kápò ṣeéṣe kéèyàn rántí ẹ̀ èyí téèyàn ọmọ rẹ gẹ́dẹ́ ńkọ́ bí o ti gbé ká náà sá gbé lọ́lọ́run lọ́wọ́ pé ọlọ́run ò sáà bá ní gbà á lọ́pẹ́. amiina. Uh, adúpẹ́ fọ́lọ́run o alhamdulillah gẹ́bí ṣe wa ǹjẹ́ ni a máa yà ta sùn lẹ́sìn àti ta sùn lẹ́sìn ǹjẹ́ a máa ma'adalla naam ẹnìkan náà wọ́ méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà ó ti pọ̀ ẹnìkan bẹ international ni kò gbọ́dọ̀ kì í sí lọ́dọọdún ọmọ hmm. kékeré dẹ̀ ni. Mm ó tó bẹ́ẹ̀ débi pé àní fẹ́ kọ́kọ́ bí torí kìí sábà sí wàá tà débi pé bí àwọn èèyàn bá gbà ṣáájú rẹ̀ á gbà pò náà gbà torí pé kìí sábà sí. ìjẹ́ ká bẹ̀rẹ̀ láti bò míì ayàwó la sùn lé sùúrà wò la sùn lé sí. ẹgbà yàn. ọkọ gbà yàn náà. ayà kelo. ìgbọ́ ẹ jókòó náà. wọ́n ní ẹ jókòó náà. torí tọrọ bá jẹ́ ntẹ́yàn ń ṣe méjì lé lórí ńgbà míì. àbí. èèyàn lè yọ wípé fi ìnádàrú. àwọn ní kí wọn á ní fi ìnádàrú. Hmm, wọn ò kí ọ̀dà o. àmọ́ wọn wọn àti ìmáàkì ẹ̀ hmm. wọ́n ní fi ìnádàrú ẹgbẹ́ ìjà rẹ olúfìlà dúdú ẹ̀yìn. adàlá. Quran five fasi one oh five. sọlẹ̀ ìbò. ẹ fọlẹ̀ ìbò àbí. àbí mm. Quran five. àfa sọ Yorùbá àwọn sọlẹ̀ ìbò. ọ̀dà náà ó dàbẹ̀ pé n tí àwọn sọ papọ̀ mọ́ tí tẹ́yìn náà sọ papọ̀ mọ́ tí wọn. àwọn kan sọlẹ̀ ìbò ń tiẹ̀. abatu Yorùbá ọ̀dà máàkì ẹ̀ àfa ǹdẹ́ wọn máàkì tí wọ́n sọ tó yẹ pé kọ̀bá ráìtì jẹ́ gbọ́ gbọ́ ẹ̀sọ̀gbọ́dọ̀ tóbi. Allahu akibaru ó ti kọ̀ wá rẹ̀. ó kọ̀ habib. habib ẹ̀. èyí salibani. mashallah. ọ ọ ọ ọ ọmọ ni hmm. kò sí rí láyé ọlọ́run gbà ń sí ọ́ láfa. àmín. wọ́n lànà ọlọ́run. àmín la hawla wala quwata illa billah jọkọ́ fúnra rẹ̀ wọ́n ní ẹgbà ẹ̀ láti sin ẹ̀ gbàgbé bí a sùn a ẹ̀yin náà ń fìlà dúdú lọ́hùn ẹ̀ gbàgbé bẹ́ẹ̀ tí ẹ̀ lè bò ọlọ́run ní gbàgbé ẹ̀yin náà amina gbogbo ń ta bá ń gbọ́ ń bẹ̀ ọlọ́jà máa mú lọ amina la hawla wala quwata illa billah tó jama háyà tí a fẹ́ bẹ̀rẹ̀ yìí one oh five yìí àti one oh six àti one oh seven ká tó tu akọ́kọ́ gbọ́dọ̀ ṣàdúrà fáwọn àfa wa náà bàbá wa gbà nídìí kan ọlọ́jọ́ wọn láti bọ̀ tán dáadáa ìnà gbogbo nǹkan tí wọ́n náà mẹ́jọ bàjẹ́ ara nǹkan wọ́n dàwa náà ọlọ́mọjà bàjẹ́ ohun tó wá jọ máa ti rí bí wọ́n banisẹ̀ wọn náà láàfa wọ́n sì wá lóore púpọ̀ wọ́n sì wá lóore púpọ̀ púpọ̀ púpọ̀ jù ìtí wọ́n ṣe kalẹ̀ tí wọ́n ma kalẹ̀ bí ilé ní gbogbo àwọn àfáà yòókù dáadáa tẹ́tù sí dáadáa fún wa ní a mọ lé lé lórí hmm. ẹ̀ẹ́tọ́ pé ilé eru ni a bá kọ́kọ́ mọ àkóbá ni àwọn míì tí wọ́n fẹ́ máa bàjẹ́ tọ́lá wọn ni wọ́n wò nù tí ma fẹ́ rú malé tí ọba ti ga pọ̀ ó sì ti kọ́ adó ní pẹ́pẹ́nkulẹ̀ ẹ̀ ń bá lòun fẹ́ malé yóò wò nù ẹ̀ àwọn abẹ́lẹ́ wà lẹ́kẹ̀ọ́ la bá ní falẹ̀ jẹ́nà sọ́wọ́n lẹ́sùn olóore. amiina. wọ́n láti bọ̀ tán dáadáa. bàbá àgbà nílùú mahadala arọ bàbá ń di kan náà lọ́lọ́ fà wá fún wọn pé bí mo kọlọ yẹn ju ìlàtọwọ yìí baba baba wa madu náà banijẹ kí ẹ ìkẹ́ wọn máa lékún. àmín. à ń tàn máa pé ẹni ìkẹ́ ni wọn níwájú wọ Ọlọ́run à ń tàn máa àṣẹ lọ́ràn yàn àmọ́ bá ní gbà á bẹ́ẹ̀. amina. ẹ bá ní jẹ́ kí bàbá ní máàdì ọmọ wà nù kẹ́ láéláé. amina amina. owó tí wọ́n fi sílẹ̀ pátá láwọn àfáà wa àwọn àfáà wa àwọn àfáà wa ọlọ́run bá ní ṣọ́ wọn. amina ọlọ́run bá ní ṣọ́ wọn. amina ọlọ́run bá ní ṣọ́ wọn. amina ilé bàbá máàdù má jẹ́ ó bàjẹ́. amina ilé bàbá ní máàdù làárọ̀ bí má jẹ́ ó bàjẹ́. amina gbogbo ntí yóò máa jẹ́ ìfọ́ ntí la quwwata illa billah àti gbogbo àwọn afáwa àwọn afáwa àwọn afáwa náà tí ọlọ́run pé wọ́n ṣe wá láǹfààní àyà yìí àwọn àgbààfà lágbàáyé wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n gbé títóbi ọlọ́run fún àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí wípé ọlọ́run jẹ́ wọ ara rẹ̀ ń bẹ̀ yí pé òun lọ bá sọ̀rọ̀sọ̀rọ̀ fẹ́yìn kan ò lè sọrú ẹ̀ ọ̀nà tó gbà sọ́yà mẹ́tẹ̀ẹ̀ta yìí <laughs> ah, àgbà tí ọba dájú dánu ni kò lè pé orí ara àlọ́ra lẹ́ẹ̀mẹ́ta líra líra wọn káàsà eh, ibi àwọn mọ́ sọ fáwọn ọmọ kan láàárọ̀ yìí pé ibi tí àwọn èyàn ti dáfí sílẹ̀ tí nítumọ̀ sọ́dọ̀ àwọn àfáàgbà nínú ìlú àwọn ibìkan bẹ tí wọ́n lọ gọdì fún àwọn ohun tàbí sílẹ̀ pé ó fẹ́ débẹ̀ ah, àwò bí ó sì túbẹ̀ tí òfin ní jẹ́ gálọ́ọ̀bù mbẹ̀ tí òfin ní yẹ kọ̀wálé jọ lámọ́sà fún wa tó àmín kọ́lá ní ọlọ́run mo tún wá ṣàdúrà fún àlùfáà wa kan ọmọ akílò àmọ́ ṣe dáadáa púpọ̀ nípa pé ọ̀ràn lè kí ó lọ́wọ́ àlùfáà wa àbùrọ̀ sídìí òkè lábọ́ ni ìgbà tó parí ní Sudan ó wá wò pé kí ló lè fún mi lẹ́bùn ó wá ra tafsiri kan bọ̀ fún mi à ń pè tafsiri náà ní mọ̀nàìkọ́ tafsiri lè mọ̀ nírú àbí nǹkan ni eh, tafsiri mọ̀ nírú ẹn tó kọ́ pòfẹ́sọ wábàtú Suhaili lọ́kọ́ wà láìrin iṣẹ́ gbáà ni. Eh, irinṣẹ́ sámú irinṣẹ́ gbáà ni yóò sọ mánà yóò sọ ìráàbù yóò sọ bàlágà yóò sọ àgbọ́yé fíkì lórí ẹ̀ yóò wá sọ mánà lìmùnà sábà yóò wá sọ sábà tó fi sọ̀kalẹ̀ bẹ́yà bá ń kà á èèyàn ó ti fẹ́ gbàgbé ń bẹ̀rẹ̀ ẹrù géńdé ni. ọlọ́mọ sàánú àfa náà o àti ní àwọn tàfà sírù tẹ́lẹ̀ pẹ̀lú dé tó dé kò sínú pé ẹ̀yin ọmọ ẹ̀kọ́ bẹ̀ náà ẹ̀kọ́ bẹ̀ náà ẹ̀kọ́ bẹ̀ náà yọmọ wúlò lọ́jọ́ wájú kò ó ń dé ń ni ó ń dé ń ni ó kún àwọn tí ń bẹ lé afa náà bá ń sànú tí náà bá kíkà rẹ̀ gan téèyàn bá tì dángájíá ń pa kùránì kíkà àfàìmọ̀ yóò sì kà torí pé ọ̀tọ̀ ni kéèyàn máa dùn lásán bí ló ń bára lásán rárá ọ̀tọ̀ ni kó máa ka kùránì ń kà táwọn tí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n máa gbọ́ bí gbàgbé ń gbèdè wọn tí ò ní máa tẹsẹ̀ bọ́ra wọn sẹ́nà pé yorùbá là ń sọ yìí tábà lọ já yorùbá kélékélé sẹ́fà ní wọ́yé mọ́ tábà já kélékélé ẹ̀ka mọ̀ pé kí náà kan bẹ jáǹpì lẹ́nà abẹ́ ma jáǹpì abẹ́ mọ̀ kẹ́nìkan ẹ̀kan kan bẹ jáǹpì lẹ́nà tọ́mọ̀ kan pé mọ̀ lọ sẹ́wà pé wọ́n yí padà yọ́ di lomọ sẹ́wà pé tí ọ̀bàjẹ́ mọ Yorùbá ò lè gbọ́yé ẹlòmíì tí ń sun ara kí ẹnà ní ń fọ̀ ìtí ń wíò àwọn àwọn àwọn èèyàn máa ń fọ́ di tì ní àṣà wa lọ́jà bá kọ́lọ́njà ni wọ́n pẹ́ bàbá sẹ́wọ̀kọ́rí tí a fẹ́ mú yàn ṣeré wọ́n á ní tábà ti kakọ̀ àti wọ́n á ní ah dododododo so ti ma fi kírun o. so hmm, ti ma kà fún ọ́nlé. so ti ma fi kírun o. <laughs> Eh, tó eh, ẹ̀yin àfa wa ọlọ́run yẹ rí kẹ́ eh, ọlọ́run ní já lémú fún tẹ́ bá ọ̀yà bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم أها أسهم أسهم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت أوكاري تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربا ولو كان ذا قربا ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين أوكاري أوكاري كرمك الله آه أنا بابا níjọ́ òun àdán tí ìbá kí ó bá òun wá ní okú àfà okú àfà okú àfà àbá dúpẹ́ rẹ̀ ọlọ́run kí àfà wá ka àyàtọ̀ tẹ̀lé. بسم الله الرحمن الرحيم فإن عذر على أنهما استحاق إثمها استحاقا إثما فآخران يقومان مقامهما فآخران يقوم مقامهما من الذين استحق عليهم الأوليان من الذين استحق عليهم الأوليان يقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين ẹsẹ̀un ẹ̀yìn náà káàbọ̀ ẹ̀kú àfà ọlọ́run jẹ́ kẹ́ kádálẹ́ wọ́n lànà ọlọ́run ẹ̀ẹ́kàrí ẹ̀ẹ́kàrí ẹ káre pé ẹ jáǹdì Quran tó ẹ pẹ́ ni tí ìka Quran gbogbo gbà abẹ́ni tí ọmọ lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ tí ẹ máa ń pèsè lẹ́nu kò tún ní pè níbí tó ẹ wá jẹ́ kí ìmàmú àgbà kí wọ́n bá ní kà tẹ̀síìrì náà ni ẹ ti di international ọlọ́run tó fẹ́ gbé ìmàmú àgbà jáde tẹ̀síìrì náà ni ọwọ́ ajẹjọ́ Jímọ̀ àgbà ọjọ́ nọ́ọ̀sẹ̀ ọlọ́run jí gbogbo ayé ó bá ní mọ̀ bẹ́ẹ̀ wọ́lá ní ọlọ́run tó à ń gbọ́ láti bẹ̀rẹ̀ أعوذ بالله يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم ولا نكتم شهادة الله إذا لمن الآثمين فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان يقسمان بالله لشهادتنا أحق من شهادة إما وما اعتدينا إنا إذا لمن الظالمين ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمانهم بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين ẹ يا الله أكبر. الله. Allah a ní ọba ètò ọjọ́ àti ọdún tí ẹ̀yin ó di ìmáàmù àgbà ọlọ́run wá lọ fi ọ̀gangan àyà tó nípọn sọ́jọ́ náà ẹnì ọba lọ sọ́jà àbá ọdún mẹ́rin jama tọ́lọ kọ́ bá a ṣe ka Quran láéláé kò lè jọ ẹni tí ọ lọ aláwọn yìí látó náà báyà lọ rúbẹ̀ ló kù tẹ́pẹ́ kọ lọ jàbá ni àmó ti lọ rúbẹ̀ a kì í da sọ́ọ̀bù orí ọlọ́run tí bá ń bẹ lọ́dọ̀ ẹlòmíì alukurani kíké wàláì ọ̀gá ni tá a máa sojú kòkòrò bá a ṣe máa kà sí ojoojúmọ́. níjọ́ ẹlọ jìyà tẹ́ lọ ṣe wàhálà níjọ́ ní lọ́wọ́ àdòwe fún yìí ọlọ́run sọ pé n táwọn máa sọ láàyè ìlà ń sọ yẹn ọwọ́ àlọ́ mẹ́yìn wá kẹmọ́ á pèsè wa lẹ́nu ó lè bàjẹ́ yí pé àtẹ̀gàn àti hùn àtòníhùn hùn. bàbá ń tú àyà ní bá a ṣe máa tú ma pẹ́pẹ́ tí ń pè sí wa lẹ́nu kàlàkàlà ní wíwọ́n ní orí nǹkan oríbi oríbi oríbi ń ka kurani sáà tí ẹni tó máa wọn tó mú wọn sí kùránì kíkà wọn ó sì tútù ẹ̀ náà àmọ́ náà òjé bí kankan ó ṣe gọ sí fún mùnáfìkì mo sọ̀tàn díẹ̀ láàárọ̀ yìí fáwọn ọmọdé yìí nípa yín mo fi àwọn ọ̀rọ̀ kan jẹ́rìí ọ̀rọ̀ làwa fi ti yín lé gẹ́gẹ́ bí ẹ̀rí pé ká lè mọ̀ pọ́lọ́ ló ní iṣẹ́ rẹ̀ wà láàyè tá a bá ti fà níyàn òdodo mọ́ sí ọlọ́lọ́ ẹ má wẹ̀yìn mọ́ ẹ má wẹ̀yìn òun ló ní njẹ́ ẹnìkan bá lọ sùn wọn ẹni tó dáa ju ọlọ́run mọ̀ wá bàbá gbàrà mi ní gbọ́ ọlọ́mọba ní kẹ́wọ́n wọ́n ní àtẹnumọ́ tẹnumọ́ ńgbà tí wọ́n bẹ láyé pé ọlọ́run wò má yàgbà àṣemọ́ torí bá bá lọ tán ẹni tí ó da àjà wọn lọ ni ó lọ wọn mú wá wọn náà wọn àgbà bí àbí ọgbà bẹ àbí òsè bẹ́ẹ̀ ó sí bẹ́ẹ̀ àbí òsè bẹ́ẹ̀ ọ ọlọjà lè yàn o tó abẹlẹ ọba lẹkẹọlá kó fún atú nítorí pé igbó òkun ìtumọ̀ tafsiri inú wọn ni bita dé yìí ibo mi ń bẹ ìtàn ni ìtàn ni téèyàn ti fẹ̀ẹ́ ká gbọ́ ìtàn oríṣiríṣi bẹ́ẹ̀ rí tí ọlọ́tí ọjọ́ ní gerege àmọ́ bí tó bá jẹ́ òfin báyìí àtọ́jẹ́ pé mọ́sálà tó fèkè híyà ní báyìí ọ ah. àfikọ́ ọ̀rọ̀ okùn yàn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت إن الوصية إن الوصية اثنان ذوا عدل منكم أو آخران من غيركم ìní àǹtún dọ́rábùtún fìlàhádì fàṣọ bàtì kò mú sí bàtò lè mọ́t tàbí súnà húnmá mi ń bá dé sọlá tí fáyọkì sì máa níbẹ̀ láì ẹnìrìtàbùtún fàyọkì sì máa níbi láì ẹnìrìtàbùtún lánàá sẹ́rìbẹ̀ ẹ̀ sàmànà wala ọkà náà dá kórìbá wàlà nàkìtọ́mù. ولا نكتم سعادة الله إنا إذا لمنا آثمين يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصيه حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنه ولو كان ذا قربا ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين ọlọ́mọlá pé a ṣàdúrà fáwọn tí wọ́n àsọ̀rọ̀ wa di màláíkà tó kàn déédé mọ kéwú àbájánu tó mọ kéwú tẹnìkan ọ̀kọ́ ní kéwú tí ò láàfà gbogbo ẹni tí bá ń lo kéwú tí àwọn èèyàn kan méjì mẹ́ta fi ń wẹnu rẹ̀ tí ó rántí àwọn èèyàn tí wọ́n ṣe níṣẹ́ jama ó kù díẹ̀ káàtó. àwọn bàbá tí wọ́n mú wa lọ́dọ̀ àwọn àfáà náà ọlọ́run bá ní kẹ́ bá ní gẹ̀ wọ́n o àmín àwọn àyá tí wọ́n dúsẹ́ lẹ́yìn náà bá ní kẹ́ bá ní gẹ̀ wọ́n o àmín àwọn ẹ̀gbọ́n tí wọ́n pẹ̀lú àwọn bàbá wa lórí gbẹ́ mú alọ́lé kí náà bá ní sàánú tí wọ́n náà o àmín jọmọ tí wọ́n náà yà dáadáa àmín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ni ayọ́ aládínà àmànú ẹ̀yin gbàgbọ́ òdodo sahadatu bainikum ẹ̀rí láàrin yín ìyẹn ni wípé ìbúra tí ẹ máa bú lórí àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ yìí láàrin yín إذا حضر أحدكم الموت حين الوصية tí kú bá súnmọ́ tẹ́ ẹ bá pé ìkíní yìí ọ̀fẹ́ já kú ọ̀fẹ́ já sí kú tó jẹ́ pé ẹni wàsíyà tẹ́ fẹ́ sọ ẹlásọ́ọ̀lẹ̀ tẹ́ fẹ́ sọ ẹ̀sìn rápẹrẹ pé kíní yìí àfàìmọ̀ lóko ó fẹ́ jásí pé ẹrú ń padà lọ bí ó ti wá Allah Akbar kebi èyí ò ní pé gbogbo èèyàn ni ó padà gbogbo wa la padà kọlọ̀njá padà rí àmín حين الوصية بنا ندوى عدل منكم méjì ni ẹjẹ́ ọjẹ́ ìyà méjì ni ẹjẹ́ ọjẹ́ kẹ́dẹ̀ jẹ́ onídọ́gba kọ́ wá jẹ́ mẹ́ńkún ẹ̀yin mùsùlùmí ni kọ́jẹ́ ẹ má lọ mú kèfèrí ẹ má mú kiri yọ mẹ́ńkún ara yín yẹn fi ṣe. أو آخران من غيركم ẹ sì lè wá mẹ́lòmíì náà tí ì ṣe mùsùlùmí ló jẹ́ pé àtàgídí àti yàn àti dìdẹ̀rìn kò sí ẹni kankan tó bá nílẹ̀ aká ìlórí tí ò ní mọ̀ ìpé ìwé kùránì kọjọ ìwé kankan láyé ah, ìwé wo ni ó ní tó pè ní báyìí ta ni ọkọ̀ kí ni èkó yóò tọ tọ́fẹ́ ma fẹ́ kọrú Quran yóò wá kọ ọ̀ràn lérẹ̀ lórí ọ̀ràn ni ọkọ̀ lérẹ̀ lórí kò sí dọ́gbọ́n sí ẹ̀rí ọba àlekè ọlá tó jẹ́ pé òun ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ láyé tó sì mọ bí ayé ọ parí sí àti gbogbo ohun tí ó ṣẹlẹ̀ nú ayé òun náà lọ yẹ kó jẹ́ pé ní sọ̀rọ̀ yìí tó pé ìṣesí tí ọmọ nìyàn ò lè rọrọ tayọ tó lè rọrọ tayọ rẹ̀ ló gbé wáyìí bẹ́ẹ̀ ń láyé lọ tẹ́ bá ń láyé lọ tẹ́ ń láyé lọ kò ṣeé ṣe kí àwọn àṣẹ́sí kan má ṣẹ̀rí sí inú ayé kò ṣeé ṣe. àwọn àkàràní míngà èrìkùn ó lè wà ní kọ̀ǹdísàn pé kìrìyọ́nà ní ẹ pè wá pé ẹ jókòó nítorí kí mùsùlùmí ó ṣe ọyá ẹ wá bá ń ṣe nígbà wo ni o. إن أنتم ضربتم في الأرض njọ́ tẹ́ ẹ bá sílé tẹ́ rìn àjò tẹ́ mọ̀ wípé ẹ ní dìrìàjò ń dé fa'asọ́bátìkún musibatul maut mùsíbà kú bàbá yín lọ́nà ẹwọ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní mùsíbà ti kú kò pé ikú gángan èyí ni pé ikú tó bá ti ká ọmọ nìyàn má bi tí ó rò ó di mùsíbà nìyẹn ha ọlọ́run o sàánú wa àmín tó ti ń ṣe ọlọ́njẹ́ àánú náà kulẹ̀ fún wa àmín ẹni ó tilẹ̀kùn yàrá tó páàkì gbogbo nǹkan tó fipamọ́ fipamọ́ fipamọ́ fipamọ́ lẹ́nu ipa afẹ́ dé tọ́lọ́ wa símọ̀ ìpé bí ṣe ń páàkì ẹ̀yẹ ohun kí ó padà túmọ̀ kó sí mà bó bá mà ní ọ̀tọ̀ ni bí ó ṣe ṣe ndé tí kú dé lójijì yẹn ó di mùsíbà Allahu Akbar fàṣọ́bá tí kò mùsíbà tún lè máa ọtí ni wàhálà kú bá dé Allahu Akbar kiri Allahu Akbar ó di wòye sí àná àbí nǹkan lọ́pọ́dún kan tí ààrẹ wà lọ́lé àná lọ́pọ́dún kan wọ́n tilẹ̀kùn mọ́ gbogbo nǹkan wọ́n tilẹ̀kùn mọ́wó ńlá bí n ta gbọ́ lẹ́nu àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lára wọn wípé two hundred million bàbá tì má lé pé táwọn bá dé n ta fi sàwẹ̀rí àwọn máa béèrè pé ṣé ká máa lò tẹ̀ ní pẹ́ wọn láwọn ní pẹ́ wọ́n ti débẹ̀ àwọn dé tán <laughs> wọ́n lọ bí wọ́n ṣe máa lọ àṣẹ́wọ̀n ní dé lọ́mọ ní káàrẹ̀ wá o alájíwá àrísíkọ́lá abdulaziz aláwo balikẹbalikẹ wọn. àmín. a tún sọ̀rọ̀ wọn títí yóò ní baba wa mudiru abdulwahab mudiru madu larabi ni wọ́n dálẹ̀ yìí kuwait ní hòtẹ́ẹ̀lì ìgbà tí àwa ń wo hòtẹ́ẹ̀lì yẹn ni wo pé ah ọmọ ga o ah baba lè taarẹ mọ kó alọ tó ga jù yìí lọ wọ́n lè taarẹ mọ kó gbogbo wa lọ wọ́n ni yóò sì kó alọ ní jantirẹrẹ lọ ga jù yìí lọ èyí táwa sì ń wò ní gíga yìí à ń san one hundred and seventy something thousand ní èbè ọdún kan. owó nàìjíríà. owó nàìjíríà. bàbá ní ó tó ga jù yẹn lọ wọn lọ́lọ́run rẹ̀ àtò náà lọ́mọ yìí tó máa san nítorí pé ẹgbẹ́ haram báyìí gangan ni ẹ máa gbà fáwọn wọn lẹ́gbẹ̀ẹ́ haram táwọn mínísítà máa dé sí táwọn pírẹsẹ̀dì máa dé sí táwọn gọ́fọ̀rọ̀ máa dé sí wọn lẹ́bẹ̀ẹ́ náà ní ó kó gbú tálíkà lẹ́yìn lọ àní máa yan kí gbogbo rẹ̀. Allahu Akbar ìlàtọ̀ débẹ̀ ìní àǹtún dọ̀rábù tó butun fili aridi fáṣọ bá ti kún mú sí bátúlímọ̀ ọlọ́run o bàbá ń lọta bá ń bọ̀ ọlọ́run máa fi sọ ẹ̀ sọ wa lọ́ọ́ máa fi sọ ẹ̀ sọ wa bọ̀ ọlọ́run làwa o mọ̀jà lálọ́ọ̀dé wọ́n lànà ọlọ́run wájà tán rèé ẹni tó wá jẹ́ pé òjijì ní nǹkan dé ọlọ́run fẹ́ jẹ́ àgbọ̀ yé pé n tó fi jẹ́ pé ọ̀tá wa la pè sọ́rọ̀ ó ti di mọ̀síbà àwọn akara àwọn akara nìní ẹni tá a máa fi ọ̀dá fún ọ̀dá fún kéfè yìí kò dá fún kiri yó àmọ́ ibi ọ̀ka wa máa ń kọ́ ó ti di mọ̀síbà òun náà wọ́n pè kalẹ̀ ẹ wàá gbọ́n tí ó ṣẹlẹ̀ kẹ́ni wọ́n pé ọlọ́run ọba á ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run àníṣẹ́ bí ké o bá bọ́ fún wọ bàbá àtẹ̀gbọ́n láti ké gbìyànjú kọ́ mọ rẹ àbúrò rẹ lọ kéwù ẹ tiẹ̀ gbé tiẹ̀ láàfà kàndìlẹ̀ yìí àbẹ́mọ̀ pé wọlé tí ọba láàfà òkun nílé yẹn bọ́mọká bá ma àdìtú yìí àwọn àdìtú wọ̀nyí tọmọká bá ma tó lè máa yànnà náà wà láyà yẹn. Allahu akbar òun ló sì ma iye oore tí ó fi sílé ń pẹ̀lú tí gbogbo wọn ò sùn kákọ nídìí kan náà àwọn tí ò mọ nǹkan kan tí ò mọ nǹkan tó dára fún tó dára wọn máa kà eléyìí eh, dókítọ̀ eléyìí ni èyí ah. dókítà ẹlẹ́sẹ̀ èyí kìíní kan pòfẹ́sọ̀ lórí lórí lórí ìfọn lórí ìfọn ah. àtẹ̀dọ̀ owó náà ń ká alẹ́ gbogbo òtí ìpé kan ẹ máa kà á lọ ẹ̀ka pẹ́gbẹ̀rún kò pé kan ẹ̀rẹ́ nìkan sọ pé àfáàrè inú ìdílé yìí ọmọ kan tí ń sọ̀rọ̀ orí ike ní ọ́ sọ̀rọ̀ ń jò ní ọ́ ti mú láàká ìlọ́wọ́ kí ló bí ọ̀rọ̀ wọ́n ní Buhari ọ̀kàwé tó gbé kò níwèé ẹ̀rí bàbá wa ní tí èèyàn bá dómúgọ̀ lóhùn ní déédéé ń tọ́sọ sí yàn ẹ ti yọgọ̀ àyè máa fóòmù gọ̀ lẹ́sì ní déédéé ń tọ́ sọ fún yín ẹ fọ ẹ fi làákà ìdá lónìí babalọ́dà náà ó ti dáa ẹ wá gbàwé ẹ̀rí mẹ́wàá bàbá tó sáré nàìjíríà rí ọ wá fìwé ẹ̀rí mẹ́wàá lẹ̀ kò fi ti sẹ́kọ́ kò fi ti ẹ̀yìn pólì lẹ̀ kò fi ní yunifásitì lẹ̀ ẹ̀dá gbà tó jẹ́ gbogbo ẹ̀ lóní ọ wá fún ọ níwèé ẹ̀rí mẹ́wàá ó fi sọ̀rọ̀ ọmọ fúlàní ẹ máa bá yẹ yí wọ́n á pópópó wọ́n ò rí pò ọmọbìnrin kan wá dáhùn gẹ́gẹ́ bíi pé ntí Buhari fẹ́ kọ́ ṣẹlẹ̀ náà nìyẹn ọmọ mi ni wọ́n á dáhùn yìí pé ẹjọ́ ẹ sọ pa ń bẹ́ ń náà ẹni dókítọ̀ ni ó ní fine ó ní ṣùgbọ́n ẹ lọ béèrè dókítọ̀ lórí kíni ṣe bí dókítọ̀ ẹranko ni sẹ́ranko Nàìjíríà lè ní wàá tọ́jú ni ṣé báwo ìsẹ́ranko. oko ó gba ní orí. ẹ ọmọwé ni ọmọwé ni ọmọwé kíni ọmọwé ẹranko. ẹranko. ọmọwé rẹ ẹkọ́ rọjà rẹ níbi ẹgbẹ́ ń tọ́jú ẹranko ní ọba nìyí àwọn iṣẹ́ ẹranko náà àbí ẹwọ èsì ọ̀rọ̀ mẹ́yẹ hmm. okun okun okun okun okun eyín báwọn ẹ bá wá lọ rè mẹ́lòmíì tí ìsara mùsùlùmí lè fà fẹ́ fi ṣerú nǹkan ń sọ yìí ntẹ́wà ṣeré o. tàbísọ́nà ọmọ mi ń bá di sọ́lá. ẹ wá dá wọn dúró ẹ wá dá wọn jókòó lẹ́yìn ìrun. ẹ dá wọn gúnlẹ̀. ẹ dá wọn gúnlẹ̀ lẹ́yìn ìrun. akramakallah. ìrun èrò wa ni anábì lọ́wọ́ àlàyé wa pé. sallallahu alaihi gbogbo ẹ̀yìn irun kọ́ o ó lójú irun tọ́ba àlekè ọlá ń wí o ọba yìí sọ fún mi irun tí í ṣe ẹ̀rí ọlọ́run ọba ọ̀sọ kùránì kalẹ̀ fún gbogbo èèyàn tí ọlọ́pọlọ àti tí ọlọ́pọlọ kàmá wá dá sí rárá ó là ká ẹnìkan lọ sọ fún torí bẹ́ẹ̀ ọ wá fi àwọn nǹkan àwọn nǹkan wọn ní pamọ́ ó fi hànà bí ẹnìkan pé máa bá kú fún wọn ká lè mọ̀ pé wọ́n mìíràn. sallallahu alaihi wasallam sàṣálàm tàbísọ́nà ọmọ mi ń bàdé sọ́lá ẹ̀dá wọn jókòó lẹ́yìn ìrun ìrun èwo ìrun àṣírí tí ọba yìí sọ pé ìrun wùsìtá ni ẹ̀bá ń lọ́bẹ̀ hafizu ala salawati wa salati li wùsìtá وقوموا لله قانتين Ànábì ní ìrun asírí ni sallallahu alaihi wasallam ìtàn dẹ̀ ń bẹ lórí ọ̀rọ̀ yìí nígbà tí Ànábì wá fẹ́ practicalize ẹ̀ sallallahu fi hàn gbogbo sàábé pé ìrun tí wọ́n ń wíre ó dá àwọn tí wọ́n lọ́rọ̀ dúró dẹ̀yìn ìrun asírí ìjọ náà gbogbo ẹ̀lẹ́ padà gbọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ inṣáàlá inṣáàlá ẹgbọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ tàbísúnà umarmi bá di sọ́lá ẹwà kún wọn dé lẹ́yìn orí eh, kí ni wọ́n wá ṣe fọyúkí sí máa níbi láì ní ìrìtàbí tún ẹwà ní kí wọ́n wá fọlọ́mbúra nítorí pé ẹ̀jọ́ ẹni tá a lè fọkàn balẹ̀ sí kèfèrí nìyí yẹ̀wúdí nìyí àbí nàṣàrà tẹ́ ẹ bá ti lè chéèkì ẹ̀mí sí wọn ẹni kí wọ́n búra kan fọlọ́run búra pé n ta gbélé lọ́ọ̀yẹ̀ nídàwà lórí ẹ̀. fọyùkìsìmánì billahi ní ìrùtàbùtùn. tọkàn yín báyìí lè chéèkì ẹ jẹ́ búra. turugbe ìdára yín لا نشتري به ثمنا ولو كان ذا قربا ọlọ́run wá sọ bí wọ́n ṣe búra fún wọn pé <clears throat> ìtí wọ́n sọ rèé wípé àwọn ọlọ́run bá búra lórí kíni lànà sẹ́rí bì yìí àní fi ọba lékè ọlá tá fi búra yìí àní fi sowó táwa á san tá a fi gba sámọ̀nà tá a fi gbowó kékeré lọ́wọ́ ẹlòmíì a ní gbọ́lọ́hún ta a ní fi ọlọ́hún búra lórí rọ́ ọ̀kan náà bi tí àyà ìgbẹ́jẹ́ gànàkú nìyẹn gbogbo àyè tí sámọ̀nà máa ń wà ní Kùránì kọ̀lílá máa ń wà ń eléyìí wọ́n fi kọ̀lílá síbẹ̀ lánàá sẹ́rí bìyí sámọ̀nà bẹ́yìn àbá dẹ̀ múra ó ti máa hán lára pé yóò fi kọ̀lílákún kàlílákún eh. a ní fi a ní fi ara tá a bú yìí a ní fi gba sámọ̀ náà ọlọ́run sí nọ́kra owó yẹn wá kéré ni owó yẹn wá pọ̀ ni nítorí ọjẹ́ lówó a ní fọlọ́wọ́n bá lékè ọlá káfígbà owó náà kábọ̀lọ̀ lórí rọ́ ولو كان ذا قربا ولو ولو كان ذا قربا kódà kó ṣe pé ni a fẹ́ torí ẹ̀ búra ẹni a fẹ́ búra tí ó fẹ́ tí ó fẹ́ jàǹfààní fún ìbá jẹ́ ẹbí wa ni àní torí rẹ̀ ká fi kó bára wa lọ́dọ̀ Ọlọ́run àní síbẹ̀ lẹ́yìn náà ń gbọ́. ولا نكتم شهادة الله àní fi ẹ̀rí ọlọ́run àní fi búra àní àní fi pamọ́ jàre àní fi pamọ́ àní fi ntọ́lọ́run fi sí alọ́dọ̀ tá a mà àní fi pamọ́. إلا إذا لمن الآثمين torí pé bàbá stan bá ṣe bẹ́ẹ̀ àwọn di ẹlẹ́ṣẹ̀ nìyẹn àwọn di ẹlẹ́ṣẹ̀ nìyẹn èèyàn bá dúró àwọn. فإن عثر على أنهما استحقا إثما. ọlọ́run wá ní tẹ́ bá wá garùn tẹ́ bá kẹfín wípé àwọn méjèèjì yìí tí wọ́n yẹ ṣe mùsùlùmí yìí tí wọ́n sì wá jẹ́rìí wípé ẹni tó fẹ́ kú tó ṣe wà sí yà tó kó àwọn dúkìá rẹ̀ tó rò pé òun ó kó lọ́rin àjò òun ó kó bọ̀ kíkú wá kamójú ọ̀nà tọ́wọ́ àkọlé wọn lọ́wọ́ pé ẹ bá ń kó fáwọn èèyàn mi nílé pé tó àmọ́ pé àlọ́tán ni eléyìí. ilaha illallah. tí wọ́n wá kó àwọn dúkìá òǹde àmọ́ lè bá garùn rí ààbò sínú ọ̀rọ̀ wọn àtìjàmbá wípé ńgbà ah, ah, ẹni yìí fẹ́ tíráfù àwọn làwọn bá dìrú kìíní bẹ́ẹ̀bẹ́ kìíní bẹ́ẹ̀bẹ́ àárí àwọn nǹkan kan mọ́ sọ́ta ni bó bá ta owó ẹ̀dà ọkọ̀ yẹn ọ̀bàdá sí má àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan rẹ̀ tẹ́ màmá ìpadà bá lọ́ọ̀ wọn ẹ̀dẹ̀ bí wọ́n ọlọ́ta fáwọn ni àbí ó bọ́ àwọn ni kò sí aṣọ. àbúgbọ́ àwọn ìtẹ́wà ṣe fún wọn ọlọ́wọ́n á ní tẹ́ ṣe fún wọn rèé. فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان tẹ́ẹ̀bá gánù yí pé alá anáwó mọ́sítàákọ̀ ìsímán pé wọ́n ti ru ẹrù ẹ̀ṣẹ̀ wọ́n ti lẹ́tọ̀ọ́sẹ̀ ń tó ntẹ́wà sí rèé. فآخران يقومهم يقومان مقامهما من الذين استحق عليهم الأولياء فآخران ẹ wá gbéyàn méjì mí dìde يقومان مقامهما tí wàá dún pọ̀ méjèèjì. yẹn dànù. láti lè nọ́lífà yìí àwọn ní ọwà jẹ́ minalladhina istahaqqa alayhimul awlayan ìyẹn ni pé alẹ́ àúláyáni alẹ́ àúláyáni àwọn méjì tí wọ́n lẹ́tọ̀ sókú tí wọ́n jẹ́ bí òkútẹ́pà ni wọ́n jogún wọn méjì nù wọn tẹ́ pé àwọn yẹn nínú àwọn tẹ́ pé ìsákọ̀ alẹ́ yìí àwọn afẹ́ kan lẹ́tọ̀ọ́ sẹ́ni tó kú yẹn gan méjèèjì yẹn lọ ká ní àwọn méjèèjì yẹn bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní pé àwọn kò ní pé àwọn méjèèjì yẹn àwọn tí ní ó pè nínú àwọn adé tí a rí lára wọn yẹn ẹ wá pa wọn tì ẹ wá gbọ́n méjèèjì dìde sẹ́dẹ̀ wọn pé àwọn yẹn ò dẹ̀ sí ń bẹ̀ wọn ò sí ń bẹ̀ ẹni ẹgbẹ́ kú kẹlẹ́mà yìí pé kò yẹ kí mùsùlùmí ọgọ̀ kò yẹ ká gọ̀ àwátá nínú ìwé láìsọ yí pé kí àwọn alálùfáà kọ́mọ̀ wọ̀ra wọn lẹ̀ hmm. tí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ kéwú tẹ́ fi máa fi yín ṣe sáìsì àwọn àfáà àfáà ìṣẹ́gbẹ́ tí ọmọ kéwú gbogbo ọ̀nà àwọn kò pé ajáàmù nàìjíríà ọ̀sán láàfáà dẹ́ntẹ́ pé ẹ fẹ́ lè pẹ́yìn tẹ́ ẹ̀ mọ kéwú gan ẹ̀ wúlò jù wọ́n lọ ẹ̀ mm, mm. eh. mm, ẹ̀mí àwọn afá pé àwọn afá wo ni tí ó sì purọ́ nígbà ó nígbà afá sì dà lọ́wọ́ ẹ̀ aláfà ti ń sọ pé bí ọba sí yín àlè mọ́ bẹ́ ẹ̀yin lẹ́ ń bẹ̀ láfin bẹ̀ níjà afá ẹ̀yin gánè tí ó fàyà kan lè tẹ́yányá fólówó pẹ̀lú kíkọ́ dọ̀bálẹ̀. àyà wọn bẹnu Kùránì tó bá yí bí pẹ́ àwọn àfáà yẹn yanjú ẹ̀ bí irú bíbá yìí èèyàn ò sí mbẹ̀ ṣùgbọ́n èèyàn ó ti lẹ́tọ̀ọ́ sí jùlọ méjì ní àdúró méjì ní òwà dúró ẹ̀rí. fọyúkú sí máa níbi ńlá. àwọn ènìyàn wà á búra wọn àfọlọ́ ń búra pé. لشهادتنا أحق من شهادة إمام lódodo àwa ò sí ń ṣùgbọ́n tá a fẹ́ sọ yìí n tá a fẹ́ máa wí yìí ó dáa ju lọ lọ yìí wà a fẹ́ sọ fún yín pé ni yín alábòsí ni yín. wà á máa ta dá ẹ máa wò ó wà á máa ta dá o wà á máa ta dá iná àkọjá èèyàn bá rò pé ẹ lè kó ẹ̀sán wa pé ṣẹ́wàá mẹ́ ni nta ń sọ yìí àsọ lásán ọmọ tàdá ìnà àkọjá àlà. iná ìdá làmìlá mọ́lìmí. tó jẹ́ pé a bá kọjá àlà kálá bá kọjá àlà pẹ̀lú nta tá a sọ yìí àwa náà da lábòsí nìyẹn àkọjá àlà gbígbé àfẹ́ da lábòsí. jẹ́mọ̀ sábọ́. akramakumullah. <laughs> Eh, an b'a tun yɛbɛyɛbɛ inshallah ọyá yà kẹta. dalika adina an yàtò bí ṣàádàtì aláwàjìyà. ọlọ́run wa mú ilà wa ó wá mú wa táwọn fi ṣe bẹ́ẹ̀ ó mú torí wa tóun fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní ká ṣe èyí ló súnmọ́ káwọn tí wọ́n bá fẹ́ jẹ́rú ẹ̀rí yẹn kán wá jẹ́ ajẹ́rí kán yá ajẹ́rí lórí bọ́rọ̀ sí rí gẹ́lẹ́gẹ́lẹ́ tí wọ́n bá mọ̀ yí pé táwọn bá lọ ṣàbòsí pẹ́rẹ́ wọ́n fi méjì míì rọ́pò àwọn tí yẹn wà fọlọ́n búra náà lórí pé tiwa yìí dáa ju tiyín lọ bí bẹ́ẹ̀ kọ́ kábíyèkọ́ lọ́wọ́ dáa. أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم ọlọ́run nítorí kejì ìtorí kejì tí wọ́n fi mú ẹ̀rí wá bó ti yẹ kán mú wá àkọ́kọ́ la kọ́ sọ yẹn wípé gbígbé àwọn méjì méjì dé láàyè wọn tẹ́ bá mọ̀ pé ilé ọ̀sẹ̀ pé àwọn mùsùlùmí yẹ tẹ́ bá ṣe ní tí ọ̀dà pẹ̀lú wọn wọn ó mọ̀ o wọ́n ó mọ̀ o wọ́n dẹ̀ fẹ́ lómi ìrọ́pò àwọn o táwọn àṣekínni táwọn àdóńgbèsè o torí pé táwọn ẹbí òkú bá sọ pé dípò one million tẹ kó wáyìí two million lówó ẹbí wa tẹ gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ lè dúró báyìí tí wọ́n bẹ̀rẹ̀ lè búra báyìí wọ́n dára nìyẹn wọ́n sọ two million o ìgbébáyà wọn kà búra tọ́tọ́ o ah ìtàwọn ẹbí òkú àtọ pé ntí a ntá kẹfí péyàn wá nínú tó bá fi búra wàhálà dé wọn sọ pé bẹ́ẹ̀ mọ́ lọ sán lẹ́wọ̀n ìtorí kejì ọlọ́run ìtorí kejì ni pé àbí kí wọ́n ti ẹ̀ ìdójútì ká ìdójútì pé à ń tòrò dàlẹ̀ àìmọ́ nù. bọ́dà àìmọ́ nìhín búra kan wọ́n wá gbé búra míì dìde wọ́n ti dàtí ọnù nìyẹn wọ́n bẹ̀rù pé wọ́n máa da ìbúra tàwọn inú wọ́n gbé búra míì dìde wà láì dojú tì nìyẹn fún àwọn fàyà wọn fọmọ wọn pé bọ́lọ̀ ń fẹ́ ẹ̀rí tí wọ́n jẹ́ wọ́n ti dànù wọ́n ti gbá mí dìde wọ́n ní wọ́n purọ́ ni. orúbìnrin. ìkejì yẹn ó lè mú kí wọ́n sòdodo. ọlọ́run wá parí ẹ̀yìn pé wattaqullaha wasma'u ọlọ́run ní ẹkúkú wá bẹ̀rù èmi ọlọ́run ẹ̀yẹ èèyàn tẹ́kù là ẹbẹ̀rù mi májè ma sí dáadáa ìtọ́ padà wá tí gbogbo ayé wà sọ́dún yẹ̀yẹ́ wọn bá kú bẹ̀rù ọlọ́run kọ́ mọ́ dàbẹ́ ẹnìkan ò ní bẹ̀rù ọlọ́run kọ́ sẹ̀sìn ọlọ́run ní wá sí màá wú ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ nítòsí ẹgbọ́rọ̀ létílé ẹ lọ́ọ́ mọ kínní kan dájú pé wọ́lọ́ láyà adílé káwọ́ máa ń fa síkìnà ẹ má jẹ́ ọ̀dà kan pọ̀ mọ́ kan ọlọ́run ní fọ́nà máa o ọlọ́ọ̀lọ́wọ̀n ní fọ́nà mọ́ntọ̀ òun o ẹ bá ń da kan pọ̀ mọ́ kan fásikì tó lójú ọ̀rọ̀ lẹ̀ tó ti bọ́gbó ọlọ́ọ̀lọ́wọ̀n ní fọ́nà mọ́ tó ńgbà bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn àlùfáà lórí àyà yìí bóyá bá a ṣe sọ́ọ̀n ló tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ bóyá jù bẹ́ẹ̀ lọ gbogbo ọjọ́ mọ́ àmọ́ ẹnu násùlá tún níwọ̀n bá agbára wa yìí àwa fẹ́ ṣèkiri kan ní ìsìn ìjàmà nǹkan yẹn ẹsẹ̀ ń lò ta ọlọ́run fi bára kà sí nísìnyí ẹ ti ẹ̀jẹ̀ kó ẹ̀jẹ̀ kó kó peléke àṣírí kó náà lálùbáríkà torí ẹ̀yìn rí lẹ́sìn bẹ́ẹ̀ bá gbàgbé àwọn ajá náà ṣe wá yìí ẹdùn wọn lọ ẹdùn wọn nújọ bẹ̀rẹ̀ tẹ̀sílì báyìí nírètí pé ìkọ̀ọ̀kan wọn máa wọ ọkọ̀ wá wọn máa lọ wọn máa bọ̀ ẹ wá dùn wọn nújọ tẹ̀sílì àkọ́kọ́ báyìí ó sì mọ̀ yìí pé gbogbo wa náà ni ọba yìí dùn ní lọ́dún yìí wàláyé ó dùn wá náà àti sáà pé àti ẹ̀wà pàdé ń bí kí ẹ̀yin tẹ́ fẹ́ràn wa kẹ wá bí tàánú tàánú pé ẹ̀já àdọ̀ tẹ̀bùsí lọ́dún yìí ọlọ́run ní máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn bàbá ṣe halẹ̀ tó tí wọ́n halẹ̀ tó ń jò ní yẹn pé Buhari ní ọ wọlé wọlé náà ní ọ wọlé yìí àtúnwọ́nà tí wọ́n wáyà tí wọ́n fà fún alọ́dún yìí tí wọ́n fún à ń sùúrù èyí tẹ́ bá fẹ́ràn wa ẹ̀ báyọ̀ wá àkàn ọba wípé bóyá bí ìbá tiẹ̀ tí wọ́n tún gbà wájú báyẹ̀ tẹ́gbà àwọn bàbá wà rẹ̀ gẹ́gẹ́ pé ṣé Buhari ti wọlé o ẹ̀yin anagala o ẹ̀yin eh, ẹ̀ ti máa ń dàbí sí ìlọ jẹ́jẹ́ kí ó kẹ́yìn pẹ̀lú òṣèlú gàfà ẹ̀ bàbá tẹ́ ń ṣe náà bàbí bá o bàbí bá o kéèyàn pé èèyàn gba ìjọba lọ́wọ́ tó wà ń bẹ̀ kò kò bánà ká ìmú yà kò kò pọ́síbù ah, kò pọ́síbù àti pé Jonathan àyẹpẹrẹ rẹ ìjọ ti ń bẹ̀rẹ̀ lágbára tí ó ti dára oko bí ti sìn lóko wọn lọ́wọ́ àbọ̀bá mi tó wà ń bẹ lóko wọn ń sìn. ń wá gẹ̀ǹbẹ̀. àṣẹṣe apọ́nàwò tiẹ̀ jẹ́ kí tí ẹ wá ń bọ̀ tìdòdó tìdòdó bí ẹ bá ra bí ẹ bá ra aṣọ tó ju ètí ẹ rà fún wa yìí lọ sóní ṣe é wọ̀ wá. bólé ọlá àtọmọ rẹ̀ kọ́lọ́njẹ́ wọ́n jọ lálùbáríkà pọ̀. àmín tọ́wọ́ pé arákùnrin àti ẹwọ̀ rẹ̀ pé ẹ̀tàkì àkópamọ́ ná torí pé yàn bá tó yọra lọ ní ìsìn ọmọ dàbẹ̀ pé yàn tó ń yọ ọmọ ìyá wa tí ò wọlé ẹ̀tàkì àwọ mọ́ni àmìlà kan náà lọ náà. àbí ni jàlámíà kan ló ti rún. dépò pé àwa ń tọrọ lọ́hìn ìpìlẹ̀ àkọ́kọ́ sẹ́ lọ náà. Allah. pé gbogbo ẹni tó da alámọ̀rí rú Nàìjíríà ẹ̀ máa sàmì jàmá ẹ̀ máa sàmì. yóò máa rá ni a máa ń lé làjọ rẹ̀ nìyí ara pọ́lọ̀ ń gba gbogbo àlámọ̀ríwa náà ni gbogbo ìtókù tí ètí ìsẹ́yìn ó selógún ọlọ́run ẹ dákun àwọn ajá náà sì wá ọmọ àlùbáríkà ni wọ́n mo sọ fún ilé ìsìn náà pé wọ́n ràn wá pé dẹ̀ tún bára ṣùgbọ́n èèyàn náà máa ń èèyàn náà máa à ń sàmì ni tó ló wá fẹ́ kọjá pé lọ́dọọdún báyìí tí wọ́n ń yánnà sí fún wa ààwẹ̀ kọ̀ọ̀kan báyìí kọjá pé mọ́tò kọ̀ọ̀kan ni. èmi tí mo sọ wà láì mo gbà kọ́lọ́ lè mú ṣe. sẹ́yìn náà bàbẹ́ ẹ̀ kọ́lọ́ ń lo èmi àtẹ̀yìn sábà bí ẹ̀ ń gbà náà. pé mélòó lajá sí bàbá tọ́wọ́n pé bá dàbá àwọn ajá sí wa ò ní fẹ́ níye mọ́. gbogbo àwọn tí wọ́n ti torí ọlọ́yìn tán jẹ́ pé àti ẹ̀ nígbà tí wọ́n ti wọn wọ́n fẹ́ tí ọ̀gbá àdìgbò wọ́n ti wọ́n àwọn tí wọ́n ní ohun tí wọ́n mọ fàṣà àwọn àdé wọ́n sì ní ọtọ́rìtì pé n ta fi lè já àwọn ọmọ jàre wà náà nẹ wọ́n lè yàmà pé torí owó ìwà dá ìtorí owó <laughs> so tí a máa kájá náà sì bí mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ. bàbá ìmáàmù náà wọ́n rọ̀ gbogbo wọn ìmí náà rọ̀ gbogbo wọn náà. tó bá rí bẹ́ẹ̀ ẹ̀dá kò lórí ọlọ́run ọmọ tí náà tó ti dàáfà òun ní dàdá ìmọ̀kànmọ́ àwọn tí ò ti dàáfà ò dàáfà ẹ bá ń dun àwọn ajẹ́nàsì nu ọlọ́run bá ń dun ẹyin náà nu abẹ̀rẹ̀ àwẹ̀ báyìí ọlọ́run jáfi dùnú yọrí ẹ̀ ẹ̀dá kò máa mọ́wó gidi wá. aláàjì wa márùfù wọn ní owó two thousand yìí bàbá wa ìmọ̀mù lókè ọ̀fà owó five hundred naira àwọn ajẹ́nàsì aláàjì wa márùfù dr márùfù bàbá wa lókè eléle láti lọ rin one thousand mọ̀tàbí yìí ràn mí lọ́wọ́ bàbá ìmọ̀ràn olé wọ́n ní owó five hundred naira yìí. ẹ máa bá ní gba owó náà tí bàbá lókè ṣe ni. Allahu Akbar Allahu Akbar wọ́n ní jọba à ń sanwó ilé sí bàbá lókè ṣe ni wà ní sáàsì tí a lọ kó ọlọ́pàá tí ó ga ibi wọn níbi tẹ̀sí ìtẹ́gbẹ́rẹ́ bẹ̀rẹ̀ wọ́n lọ́dún ní tẹ̀sírì náà aṣẹ́lẹ̀sìn ṣùgbọ́n gbogbo ohun tí ń bà wá lẹ́rù lẹ́ẹ̀sìn òun kò sí kankan mọ́ lọ́dún àdúgbò fọlọ́run gbọ́n amútẹ̀ náà wà ọlọ́run ọba yìí gbọ́dọ̀ ní sanilẹ́sìn olóore ẹ máa bá wí kankan fáwọn èèyàn yìí ẹ máa wí nǹkan rẹ fún wọn. bí yàlè ilé ìfọ́rí fàkún àwọ̀ aláfàfàkì fa in òdí tafasdáhásím bí ara bí wà kọlákì dánàdí yàlè ìfọ́rí fàkún àwọ̀ aláfàfàkì فإن عوديت فاستعصم بآداب وأخلاق إذا نوديت للخير فهو أول تبكي